محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله láti òní lọ títí tó fi di pé ọdún léyà dé àwọn adánilẹ́kọ̀ọ́ ata máa ń ṣe yóò máa wáyé nínú kìtàbù Dọ̀háyà ti al-Imam Abi Dawud nínú súnánù rẹ̀ ẹni pé ìdánilẹ́kọ̀ọ́ yóò máa wáyé nísìnyí títí di ọjọ́ ọdún láti nínú súnánù Abi كتاب الضحايا الضحايا أنني تطلع أضحية والأضحية أنني أرى لي أنا تلو لدعوة تسكي قارئ لوفين fún àwọn èèyàn tí wọn kò lọ sí hajj tí wọn ń bẹ nílé pé kí wọ́n pa lọ́jọ́ ọdún àti àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀ lọ́jọ́ ọdún lọ́rọ̀ apá kan nínú àwọn fuqaha tàbí àwọn ọjọ́ méjì tó tẹ̀lé ọjọ́ ọdún lọ́rọ̀ apá kejì nínú àwọn fuqaha. ẹran tá a máa ń pa yìí òun náà ni wọ́n ń pè ní ọ̀bùhẹ́yà. wala shak pípa ẹran léyà kò ṣẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n pa ẹran léyà wọ́n sì ṣe ní ìlànà fún àlùmọ́ wọn láti máa pa ẹran àwọn àdájọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan sì wá nínú àwọn ahadith anabi muhammad sallallahu alayhi wa sallam tó ń tọ́ka sí ẹran léyà àti àwọn àdájọ́ tó rọ̀ ẹran yìí gbogbo tíra tó bá sí tó jẹ́ tíra. أحاديث النبي صلى الله عليه وآله وسلم الأتمري كتاب الضحايا كتاب الأضحية كباجة صحيح البخاري صحيح مسلم سنن أبي داود سنن النسائي سنن الترمذي سنن ابن ماجه kọ́lá tó fi dórí Muwatta ti ìmáàmì Malik bẹ́ẹ̀ náà láàmú bá pàdé nínú àwọn tírà àhàdíìsì gbogbo àwọn ìtàn ti kọ́ tipẹ́ àtàwọn èyí tó pọ̀ wọlé wọn láàmú bá kìtàbù Dọ̀háyà pàdé. الإمام أبو داود رحمه الله ترى هو يتو sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra ahadith tó fi dórí àwọn kótóbò sọ́nà níyókù lágbọ́n pé àwọn ahadith tí al-Imam Abu Dawud rahimahullahu ta'ala tí wọ́n kó jọ sínú tíra wọn àwọn náà ni wọ́n ròyìn rẹ̀ pẹ̀lú pé gbogbo àdéhìí kan tó lò fàdíìsì sẹ̀rí fọ́rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ òfin ṣẹ̀ríà kò sí àdéhìsì náà tẹ́nìkan firú rẹ̀ sẹ̀rí rí tẹ̀ní bá pàdé nù síra wọn yìí. tura ti jẹ́ pé nínú mà nípa fiqh pàápàá jùlọ al tó dá lórí ká sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí tó dá lórí ká sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tó fìdí ọ̀rọ̀ múlẹ̀ kíka sí pé àròsọ lásán tíra alimami Abu Dawud wọn bẹ nínú tíra tó pàtàkì púpọ̀ lọ́dọ̀ àwọn fuqaha àwọn fuqaha gbogbo ẹni tó bá ṣe tíra nípa àwọn àdájọ́ òfin ti fiqh wọn máa ń sábà gbé tíra Sunan Abi Dawud síwájú nítorí pé gbogbo àdéhìí kan tó lò fi àdéhìí sẹ̀rí kan tó fi sẹ̀rí rí àbàpàdé nu síra yìí. kété dandan ó yẹ pé àdéhìí tó fi sẹ̀rí o ọ̀fẹ́ sẹ̀rin lẹ̀ kéésì ṣe dandan pé ńgbà tó fẹ́ sẹ̀rin lẹ̀ ọ̀nà tó gbà fi sẹ̀rí ọba mu. ṣùgbọ́n láti mọ ibo ni wọ́n ti rẹ́rìn o kó tó di pé wọ́n fi sẹ̀rí eléyìí tó ṣe ní rọrùn fún ẹni tó bá dé lẹ́yìn wọn láti ma ipò wo ni àwọn àhàdìsì ńlá fẹ́ tó sí tí àdìsì tó fẹsẹ̀ múlẹ̀ ni eléyìí tó ṣe pé irú rẹ̀ ṣe fi sẹ̀rí àbí kò rí bẹ́ẹ̀ àbí nígbà tí olùmọ̀ nípa fọ́k tóun fi àdìsì ń sẹ̀rí kí ti ń ti ṣe wá gẹ́lẹ́ lọ́kọ́ òun kọ́ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ nù ṣùgbọ́n báàdì ti ti ṣe wá ọ yàtọ̀ sí bó ti ṣe kọ́ látara súnà nílùú Imam Abi Dawud ọ láǹfààní láti ma báwo làdé ti ti ṣe wá báwo lòlùfisẹ̀rí ti fi sẹ̀rí sọ́jà tó nílò ń bẹ́ẹ̀ ni àbí gbogbo àdéhìí ló mú wa sówù pẹ̀lú ìtumọ̀ ni àbí bó ti ṣe wá gẹ́lẹ́ ló náà mú wa. eléyìí ó jẹ́ tírà ẹlẹ́kẹ̀wá nínú sunan ti al-imam abu dawud rahimahullah abu dawud as-sajastani rahimahullah onani suleiman ibn al-ash'ad as al-azdi al-imam abu dawud rahimahullah. abala alákọ̀ọ́kọ́ òní báàbò máa jẹ́ à ti ìjábìl àbáàhì eléjà abala kan ibi tá a ti fẹ́ sàlàyé nǹkan tó wá lórí ṣíṣe pípẹ̀ràn léyà lọ́ràn yẹn lórí ṣíṣe pípẹ̀ràn léyà lọ́ràn yẹn tẹ́bà gbàgbé ọ̀rọ̀ tá a wí síwájú tí yìí Abu Dawud wọ́n kó tírà wọn jọ láti ṣe àkójọpọ̀ gbogbo ẹ̀rí tó lùfàdí fi sẹ̀rí fi sẹ̀rí lórí nǹkan tó wí. ntọ́wí o ọba aláàmú kò bá aláàmú agbáwọlé àbá agbáwọlé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àní kí ló fi sẹ̀rí. nísìn ẹran léyà sọ̀ràn àyàn ni àbí ìsọ̀ràn àyàn ni ká àwọn olùmọ̀ nípa fẹ́k ọ̀rọ̀ oríṣi mẹ́ta ló wà lọ́dọ̀ a rí nínú wọn àwọn ẹni tó ṣe pé wọ́n pọ̀ jù wọ́n ní ká pẹran ẹlẹ́yà sọ́nà ẹni tó bá ṣe yọ gbẹ̀yìn ẹni ọ̀bá ṣe àní àtẹ́lù ní ìbámu pẹ̀lú òfin ṣẹ̀ríyà a rí nínú wọn wọ́n tó sọ pé sọ́nà tó mọ ẹ̀kẹ́dẹ̀ súnà tó ṣe pa kàńpá ni nítorí pé ńgbà táwọn wo àwọn ẹ̀rí àtàwọn ẹ̀rí àwọn rí pé àwọn ẹ̀rí kan tọ́ka sí pọ́nrán yẹn ni àwọn ẹ̀rí mi tọ́ka sí pé súnà ni àwa sì rí i pé ó ṣeé ṣe ká lè lo ẹ̀rí méjèèjì papọ̀ àtẹ̀tọ́ sọ pọ́nrán yẹn àtẹ̀tọ́ tọ́ka sí pé kìí sọ̀ràn yẹn káfí wá mọ́rọ̀ mi jáde tí ò ní túmọ̀ sọ̀ràn yẹn tí ó sì kọjá pé súnà ni náà fi sọ pé sunnatun mu'akkada sunna tó lágbára ni ìgbà tí apá kan nínú àwọn fuqaha àwọn sọ pé ọ̀ràn yẹn ọ̀kan nínú ẹ̀rí wọn l'Abu Dawud mú wa bì àwọn ẹni tó sọ pé ọ̀ràn yẹn ọ̀kan nínú ẹ̀rí wọn l'Abu Dawud ńlọ mú wa bì Abu Dawud ni haddathana Musaddad qala وحدثنا حميد بن مسعد قال حدثنا بشر عن عبد الله بن عون أن عامر أبي رملة قال أخبرنا مخنف بن سليم قال ونحن وقوف مع رسول الله صلى الله عليه وآله وسلم بعرفات قال يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية وعتيرة أتدرون ما العتيرة هذه التي يقول الناس الرجبية قال أبو داود العتيرة منسوخة هذا خبر منسوخ أبوين الإمام أبو داود رحمه الله wọ́n sọ sáwọn gba ọ̀nà wọn gba ìgbà wáyé wá títí tó fi dọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì hàn gbangba nínú ẹgbàá wáyé ipe olùkọ́ Abi Dawud tí Abu Dawud tí wọ́n gba àdéfì wá lọ́dọ̀ rẹ̀ tààrà òun náà ni Musaddad àfa Abu Dawud tí wọ́n gba àdéfì wá lọ́dọ̀ rẹ̀ ni Musaddad àdéfì yìí wọ́n dárúkọ àwọn ẹni tí Musaddad náà gbà wá lọ́dọ̀ wọn ẹni táwọn náà gbà wá lọ́dọ̀ wọn títí ó fi dórí Mikhnaf ibn Sulaym Mikhnaf ibn Sulaym ọ̀n hàn látara àdéhìí yìí pípọ̀ kan nínú àwọn sàhábà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam qala ọ̀sọ̀ yìí pé wa nahnu wuqufun. مع رسول الله صلى الله عليه وآله وسلم بعرفات قال أني نيكبة وواني جرو بلون أنسى الله صلى الله عليه وآله وسلم ní Arafat ìyẹn ni pé ní ọjọ́ Arafa hajj ìdágbére hajj ẹyọ kan ṣoṣo ilé ìtàn náà ti ṣe ń gbèsè ayé rẹ̀ tí ó sì kan kún un tí ó sì ṣèkan ṣáájú rẹ̀ nínú islam a wà lẹ́ni tó dúró pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ní Arafa anabi wa ni ya ayyuhan nas ẹ̀yin ẹ̀yàn inna ala kulli ahli baytin fi kulli aamin udhiyatan wa atira dájú ọ̀ràn yẹn ló jẹ́ o lórí gbogbo àwọn ará ilé kọ̀ọ̀kan lọ́dún kọ̀ọ̀kan. pé kí wọ́n léyà kan kí wọ́n sì pa àti àtìrọ ọjọ́ orúkọ tó ṣe é pé ìtumọ̀ rẹ̀ lè pamọ́ sáwọn ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ó sì ṣeéṣe kó hàn sí apá kan nínú wa ṣùgbọ́n ẹni tí kò hàn sí nínú wa òun náà lẹ́tọ̀ọ́ ká ṣàlàyé fún jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ńgbà táwọn àfojúsùn wa ni kí ọ̀rọ̀ tá à ń bá wọn sọ kó yé gbogbo wọn lápapọ̀ kì í ṣe pé kó yé ẹnìkan kó má yé ẹnìkan nítorí pé gbogbo wọn pátá tó bá yẹ pé ọ̀rọ̀ tá à ń fi pani láti ẹni tó bá yẹ pé tolórí tẹlẹ́mù wọn ló láti wọnú àṣẹ wọn tolórí tẹlẹ́mù wọn la fẹ́ kọ́ gbọ́ àgbọ́yé níta fi pa wọn láṣẹ nítorí kó lè ba láǹfààní àti tẹ̀lé nítorí kò lè rọrùn fẹ́ni tá à ń bá sọ̀rọ̀ tá a fẹ́ kó fi ń tà ń bá a sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ṣe wá hù pé kó fi ṣe wá hù àyàfi kó ti kọ́kọ́ síwájú gbàgbọ́ yìí rẹ̀ torí rẹ̀ gbàgbọ́ yìí ọ̀rọ̀ tá ń bọ́ sọ òun ló síwájú ọ́ tẹ̀lé tàbí òní tẹ̀lé kò wá sí nínú níta lè fi máa báyàn wí wípé mo bọ́ sọ̀rọ̀ ọ̀ tẹ̀lé nígbà tó bá ṣe pé ọ̀rọ̀ tá ń báyàn sọyún. So nǹkan tó ṣókùnkùn sí nítumọ̀ wà nínú ẹ̀ táàsì wàá gbìyànjú láti ṣàlàyé kí ni tó máa gbólóhùn eléyìí táwọn wò pé o lè má gbàgbọ́ yé rẹ̀ yìí kí ni tó máa rẹ̀ ká ṣàlàyé rẹ̀ fún ọ. tó bá yẹ pé ọ̀wọ́ gbólóhùn yun tó lè mú kí ìtumọ̀ ń tà ń bá a sọ kọ́ wà lókùnkùn sí i la kùnà láti yànnàná rẹ̀ sí i ó ṣeé ṣe tàtàrà àìgbọ́ yé kó má gbọ́ gbogbo ń ta aláàbá sọ yé kó wá tàtàrà rẹ̀ jẹ́ni tó ṣe pé kò ní fi gbogbo níta fi bá sọ̀rọ̀ sí wa o torí ẹ̀ lànà Nabi sallallahu alaihi wasallam wọn ò fi sílẹ̀ fẹ́ lómi kó máa túmọ̀ rẹ̀ fún wa ọ̀rọ̀ sán bá wa sọ tí gbólóhùn kan wà nínú rẹ̀ tí wọ́n ń wò pa lè má gbọ́ yé ànábì bí wa léèrè ó ní atadruna mal atira sẹ́mẹ́ntì ń jẹ́ al atira eléyìí tó wá nínú ọ̀rọ̀ mi yìí. هي التي يقول الناس الرجبية قل لي تاوي من قني الرجبية الإمام أبو داود رحمه الله وني العتيرة العتيرة تنبي تمسي الرجبية منسوخة أتقارئ أني kan بواقع تسمى أبو داود وني هذا خبر منسوخ حديثي قافر ni أتقارئ tí a bá wo ẹ̀gbà wáyé nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ẹni tó gba àdìsí wa tó jẹ́ sọ̀hábí òun náà ni Mikhnaf bọ́nù Sulaym Mikhnaf bọ́nù Sulaym kọ́mọ̀kí arákùnrin yìí ọ̀kan ni nínú àwọn sọ̀hábà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ara nfa ńlá tó wà ń bẹ̀ ni pé ọ̀ bẹ nínú àwọn sọ̀hábà ẹni tó ti pé orúkọ rẹ̀ ó hàn sí wa gbangba kò sókùnkùn sí wa rárá ó sì ń bẹ nínú àwọn orúkọ tó jẹ́ gbajúgbajà eléyìí tó jẹ́ ìlú máa ń ka ọkọ wọn ò ní wí kéèyàn jẹ́ mùsùlùmí tó ti tójọ́ mẹ́ta nínú islam kọ́ má dà mà pé sọ̀hábẹ́ lélẹ́yìí tí wọ́n ń darúkọ rẹ̀ yìí gẹ́gẹ́ abubakar ní sadiq رضي الله عنه عمر بن الخطاب رضي الله عنه عثمان بن عفان رضي الله عنه علي بن أبي طالب رضي الله عنه الزبير بن العوام رضي الله عنه سعد بن أبي وقاص رضي الله عنه بكنا أسامة بن زيد رضي الله عنه زيد ابن الحارثة رضي الله عنه ماني فما دار رقفها زيد ابن ثابت رضي الله عنه عبد الله ابن عمر رضي الله عنهما عبد الله ابن عباس رضي الله عنهما عبد الله بن الزبير رضي الله عنهما عبد الله بن مسعود رضي الله عنه فاطمة بنت محمد صلى الله عليه وآله وسلم رضي الله عنها عائشة بنت الصديق رضي الله عنهما أسماء بنت أبي بكر رضي الله عنهما أم سلمة رضي الله عنها أتبابيلو أنس بن مالك رضي الله عنه tó bá ti ń dá àwọn orúkọ ọ̀hún oníkálukú wa a ti mọ̀ ni wọ́n ń dárúkọ àwọn orúkọ kan wá wà <clears throat> tó ṣe pé wọn ò jẹ́ àwọn orúkọ tí máa sábà wá tí pípé wọn wíwí wọn <clears throat> tí máa sábà ṣẹlẹ̀ lẹ́nu àwọn èèyàn ní gbogbo ìgbà àìkò jẹ́ pórúkọ wọn ọjọ́ àwọn orúkọ tó gbajúmọ̀ lọ́dọ̀ wa létí wa kọ̀yàn wa kù nínú sàhábà gẹ́gẹ́ bí Mikhnaf ibn Sulaym Mikhnaf ibn Sulaym radiyallahu anhu. tọ́ bákan náà sàábà yìí sọ pé àwa dúró pẹ̀lú ìránṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ní Arafa ẹ̀kọ́ tó hàn bí òun tó bá dijọ́ Arafa. nígbà tí àwọn alálàájì náà máa gbéra kúrò ní Mínà lẹ́yìn ìgbà tó òun bá ti yọ tó ń lọ sí Àrọ́fà tó ń bẹ́ńbẹ́ títí tó fi làkókò sọlẹ́ tó bọ́ọ̀ ìmáàmù tí ó síwájú àwọn yẹn ti sọlẹ́ ní mẹ́sìdì onámírọ̀ mẹ́sìláṣí ti ń bẹ ní Àrọ́fà yóò ṣe kótóbà tó bá ti parí kótóbà rẹ̀ wọ́n ti sọ̀látù zuhr ní rákà méjì wọ́n ti sọ̀látù asr ní rákà méjì ìkíní kejì wọn lákòókò sọ̀látù zuhr nǹkan kankan ló fà á tá a fi ṣe bẹ́ẹ̀ àfi nítorí kákòókò lè bá a sílẹ̀ fún wa láti lè ṣe àdúà lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ yìí bẹ̀rẹ̀ láti gbàdúrà bá ti parí sọ̀látù asr lẹ́yìn sọ̀láàtù bọ́họ̀r èkíní kejì wọn rákà méjì méjì lákòókò sọ̀láàtù bọ́họ̀r àmọ́ àṣàdó abẹ́ títí tó ń fi wọ̀ àwọn ń fẹ́ kọ́ ọ máa ṣàdó àyùn nídìbò ìrìn àwọn máa sọ pé wuqufu Arafa ìdúró Arafa wọn àbẹ̀ ọ́ pé gun orí àpáta o Jabalu Rahma òkè Rahma eléyìí ti ń bẹ ní Arafa. wọn àbí ọpẹ ogun anabi sallallahu alaihi wasallam kò gorí òkè kankan nígbà tó dúró ní Arafa bó tilẹ̀ jẹ́ pé anabi sallallahu alaihi wọn jókòó lórí ràkúnmí wọn ní Qaswa anabi ò fẹsẹ̀ dúró ṣùgbọ́n fi ṣẹ̀rí àsọ fún wa ikú ẹni bá jókòó lórí nǹkan àgùn nǹkan abẹ̀mí ìdájọ́ ẹni tó dúró ìdájọ́ ẹni tó dúró ni ó gbà torí rẹ̀ ànábì jókòó lórí ràkúnmí rẹ̀ ó ní ìdájọ́ kó dúró bí wọn bá ní nǹkan àgùn tọ́jẹ́ nǹkan abẹ̀mí tọ́ba jókòó lórí ẹ̀ á fún ọ ní ìdájọ́ pórí ìdúró lọ wà torí a kì í jókòó lórí ẹranko kọ́rọ̀ ni lọ́rùn àfi kí ẹranko yẹn kọ́ wà nídúró báwo lẹ́ranko sì jẹ́ pé lóṣù kalẹ̀ tí wọ́n á jókòó lórí rẹ̀ tí ọ̀rọ̀ ọlọ́run ìdúró ẹranko akàkúndúró tiẹ̀ náà lópin ìgbà tó bá ṣe pé ìdúró lẹ́ranko wà ìwọ́n tó wá lọ sí fẹ́ hajj à ń fẹ́ kọjá pé ìdúró lọ́ wà láti ìgbà tẹ́ bá ti parí sọ̀láàtù láàfù títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ àmàṣàdúà pàtàkì jùlọ àdúà yawmi Arafa tánàbí sallallahu alaihi wasallam tó pè ní gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àmà wí adúlá yìí lọ́pọ̀lọpọ̀ tọ́ba tún ṣàdúrà láàrin wíwí rẹ̀ fi máa tọrọ orí ayé àtàlùkìyàmà kò burú ìdúró lọ́wọ́ à kò gbọ́dọ̀ o gbọdọ fẹ̀yìn tì o gbọdọ fẹ̀yìn lélẹ̀ àbí kò fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ̀yà àfi tó bá pò ti dúró dúró ti wá rẹ̀ ọ kò burú kò jókòó sinmi tó bá ti wá sinmi débi pa ara rẹ̀ tún mókun padà tún dìde eléyìí ni wọ́n ń pè ní ìdúró Àrafà ọlọ́wọ́ ajá ẹni tó dúró pẹ̀lú ìránṣẹ́ Allah. sallallahu alaihi wasallam ní Arafat ọ̀la ńlá ń bẹ fún fàábí eléyìí tó ṣe pé kò sí fáwọn akpọ́rọ̀ǹtì tá a dé nígbẹ̀yìn àwọn náà ń lọ sí Arafat ẹni tó ti lọ rí ẹni tó tún máa lọ gbogbo wa ń lọ àwọn náà dúró ní Arafat ìwọ náà dúró ń bẹ lọ́dún yìí ẹlòmínà tún dúró ń bẹ lọ́dún tí ń bọ̀ wàlẹ́kìn ìdúró yun ó yàtọ̀ sí dúró ìdúró pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kọjá ìdúró níwọ nìkan àbí pẹ̀lú ẹlòmíì tó yàtọ̀ sí ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bí o tẹ̀ nǹkan kan mẹ́ ọ̀wọ́ kó dúró pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ó láǹfààní àti kẹ́kọ̀ọ́ nípa kókó nǹkan tó gbẹ̀yìn débi báwo la ti ṣe tí fi dá tí fi jẹ́ àtẹ́wọ́gbà tí wọ́n fi ní dàlúyàn nígbà yà wọ́n àdọ́gba ẹni tó ṣe hajj pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam àtẹni tó ṣe hajj láì sí ànábì sallallahu alaihi wasallam níbẹ̀ ìdí nìyí tó fi lọ́pọ̀ láńlá ń bẹ fáwọn ẹni tó bá láǹfààní láti ṣe umra nínú oṣù Ramadan tòlùkọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní umratun fi Ramadan ta'dilu hajjah umra tá a bá ṣe nínú oṣù Ramadan ó ṣe dọ́gba pẹ̀lú hajj. inú riwaya kan ta'dilu hajjatan ma'i ó ṣe dọ́gba pẹ̀lú kó ṣe hajj pẹ̀lú ìní anabi sallallahu alayhi wa sallam eléyìí tó túmọ̀ sí wípé lóòótọ́ ó dàbí o ó ṣe hajj pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ lódodo ṣùgbọ́n ọ̀la ń bẹ́ńbẹ́ eléyìí tí ó ṣe fún umrah tó bá Ramadan. aha sàhábì bá ń sọ fún wa àwa dúró àwa wà nígbà tá a wà nídúró pẹ̀lú sallallahu alayhi sallam ní Arafat ọ̀la ńlá lélẹ́yìí ilé ìtòsí pé kò sí fáwa kò sì lè sí fún wa torí pé anabi ti kú anabi ò sí má báwo la ti fẹ́ rà anabi dípò pàwà pẹ̀lú rẹ̀ àwa lọ́jọ́ sí hajj dípò pé àtún láti dúró nítòsí ànábì àbá àlómàpọ̀ ẹni tó tún dúró nítòsí ànábì lọ́jọ́ ànábì sallallahu alaihi wasallam lọ sí hajj ọlá ńlá tún bẹ fáwọn yàtọ̀ sẹ́ni tí ò rí tòsí ànábì dúró ọlá ńlá ń bẹ fáwọn náà àmọ́ kò tó ẹni tó súnmọ́ ànábì pàkípàkí ẹ mọ̀ pé lọ́jọ́ tá à ń sọ yìí gan àwọn ẹni tó pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ sí hajj òǹkà àwọn èèyàn ṣe kékeré ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún hundred thousand làwọn tó lọ sí hajj pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam sàábẹ̀ yìí wá sọ pé àwọn àwọn ànídúró pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní Arafat wọ́n wà nítòsí rẹ̀ ojú kan láǹfààní àti gbọ́ntọ́ sọ tààràtà wọn gbọ́ lọ́dọ̀ ẹni tó gbọ́ntọ́ sọ káwọn náà fi wá máa sọ pé wọ́n sọ báyìí. ànábì ni yá ayyuhan nínú àǹfààní tó wà ń bẹ́nu ká pe àwọn èèyàn ní pípè tí ó fi hàn pé àjẹ́ sí gbogbo yín pátá náà ń bá sọ̀rọ̀ ààyò ẹnìkan lẹ̀ yá yohanan ẹ̀yin èèyàn lápapọ̀ yín ọ̀rọ̀ yìí bá yín wí. إن على كل أهل dájúdájú ọjọ́ ọ̀ràn àyàn lórí gbogbo ará ilé kọ̀ọ̀kan ní gbogbo ọdún kọ̀ọ̀kan pé kí wọ́n máa pẹran iléyà kan wọ́n sì máa pẹran kan. ayọ́ fi sọyún kìí ṣe kìí ṣe àm ìrò mọ̀kọ́ yẹ̀ ọ̀rọ̀ tó fẹ̀ tó gbòòrò tí wọ́n eléyìí wọn máa ń pè ní àmọ́n mọ́kọ́sọ̀t ọ̀rọ̀ tọ́fẹ̀ tó gbòòrò ni àmọ́ àlá ayé yá ayyuhal muslimun níta nàbì sallallahu alaihi wasallam ń bá wa sọ nù. lẹ́bùlù wa ti sọ pé walillahi ala an-nasi hijjul bayt man istata'a ilayhi ولله على الناس حج البيت على الناس الله ó ṣe hajj lọ́rùn àyàn lórí àwọn èèyàn ṣé àwọn èèyàn yìí mùsùlùmí wọn kèfèrí wọn ọ̀ṣẹbọ wọn kàlà rárá o eléyà àmún mukhassas ay walillahi. على المسلمين حج البيت الله سي حج لọ́ràn yẹn lórí àwọn mùsùlùmí nítorí pé káfìrí hajj yẹn apọ̀ náà láṣẹ kó ṣe gẹ́gẹ́ bá a ṣe pọ̀ náà láṣẹ kó ṣe sùyàm gẹ́gẹ́ bá a ṣe pa láṣẹ kó ṣe sọlẹ̀ gẹ́gẹ́ bá a ṣe pa láṣẹ kó yọ zakẹ́ apá kó nà ọmọ ṣe amúrúnbìlì màrú wa nahyun 'anil munkar ṣùgbọ́n lásìkò ìgbà tó jẹ́ kèfèrí òun tó bá ṣe ànígbà lọ́wọ́ rẹ̀ tó bá sì gba ìsìláàmù lẹ́yìn ọ̀rẹ́ yìí àní sọ pé gbogbo nǹkan tó ti fòoru tí ò ṣeun nígbà tó wà ń kèfèrí yóò san padà mo rò pé yé wa ṣùgbọ́n ọ ń bẹ nínú ẹni tá a lábọ̀ lọ́rùn tó ń ti pọ́ jẹ́ kèfèrí ṣùgbọ́n lọ sí gangan ẹni tá a pa láṣẹ pẹ̀lú pé kọ́ lọ sí gangan tí ó jẹ́ ṣíṣe gbọ́wọ́ rẹ̀ tí ó sì jẹ́ àtẹ́wọ́gbà tó bá ṣe òun náà ni mùsùlùmí torí rẹ̀ àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa fiqh al-imam Malik ash-Shafi'i àti imam Ahmad gbogbo àwọn wọ̀nyí sọ pé innal kuffara mukhatabuna bi furu'i ash-shari'a kama hum mukhatabuna abá apá àwọn kèfèrí à ń pa wọn láṣẹ pé gbogbo àwọn ẹ̀ka ẹ̀ka ẹ̀ka nǹkan tí sẹ̀rí àmúwá káwọn náà máa ṣe gẹ́gẹ́ bá a ti pa wọ́n láṣẹ pẹ̀lú pé gbòǹgbò àti ìpìlẹ̀ tí sẹ̀rí àtúmúwá kún tó ṣe. apá wọn láṣẹ pẹ̀lú iman apá wọn láṣẹ pẹ̀lú tawhid gbòǹgbò ẹ̀sìn nu àtún apá wọn láṣẹ pẹ̀lú ẹ̀ka rẹ̀ àwọn náà wọ́n máa wọ́n jẹ́ ní tí ń sàlùwàlà wọ́n jẹ́ ní tí ń ṣe sọ́lá wọ́n jẹ́ ní tí ń ṣe sọ́yà wọ́n jẹ́ ní tí ń yọ zakat wọ́n jẹ́ ní tí ń ṣe hajj àmọ́ tí wọ́n bá ṣe ń gbà kan jẹ́ kèfèrí kò ní jẹ́ gbígbà tó bá ti gba Islam gbogbo ètò ti fò wọ́n ru wọn ò ní san padà Abu Hanifa ní kí wọ́n á láǹfààní ẹ̀ tí wọ́n bá ṣe ànígbà tí wọ́n bá ti gba Islam àní ní kí wọ́n sìn tó fò wọ́n ru padà kí wọ́n á láǹfààní ẹ̀ àwọn sọ pé àǹfààní rẹ̀ ni pé wọ́n jìyà lórí àìṣe ìmánì wọ́n jìyà lórí àìṣe Islam wọ́n tún jìyà lórí àìṣiṣẹ́ Islam ìyà di kíni ìyà di púpọ̀ olùwàní ma salakakum fi saqar qalu lam naku minal musallin wa lam naku nut'imul miskin wa kunna nakhudu ma'al kha'idin àwọn kèfèrí tí wọ́n bá wọ náà saqar wọ́n máa bi wọ́n léèrè pé kí ló gbé yín wọ náà saqar wọ́n lọ àjọ náà àti ṣe sọlẹ wa lam naku miskin àtijọ́ni tí ń fáwọn aláìní ló ń jẹjẹ. wọ̀kúnná nàkóbù máa ń kọ ìrì àwọn náà jẹ́ni tí ń fẹnuwarọ̀ pẹ̀lú àwọn afẹnuwarọ̀. dàgbẹ́ mùsùlùmí ni kò gbọ́dọ̀ fẹnuwarọ̀ fún kọ́mọ́bà dẹ́sẹ̀ káfìrí anilẹ́sẹ̀ bá dẹ̀ kófìrí zẹ́m ṣùgbọ́n òun ó tún jìyà lórí ẹni tó fi warọ̀ ara tó fi warọ̀ bákan náà yóò tún jìyà lórí àìsè sọ̀lẹ́ yóò jìyà lórí àìyọ zakat yóò jìyà lórí àìṣe sèyàm yóò jìyà lórí àìṣe hajj lọ́ngbọ́n yẹn ọjọ́ gba islam kò sinmi ọrùn rẹ ò lè rán ọkàn ní jìyà lórí kò ṣe islam bẹ́ẹ̀ ọkàn ní jìyà lórí kò ṣe imani lásán ó tún jìyà lórí ó ṣe gbogbo ṣe imani ètò túmọ̀ sí pé àfikà tètè jí tètè tara gírì wọ káfíìn kó gba islam lónìí kó tó dọ̀la ọ̀la pẹ́ ó lè ti kú lọ́la ó lè ti kú lọ́la kí lè tó má torí ẹ̀ eléyìí fi hàn pé yáa yọ náà sànà fi sọ mbẹ wọn pè ní amun mukhassas nínú ilmi usul inna ala ahli kulli bayti ahli kulli bayti eléyìí náà amun mukhassas ọ̀rọ̀ tọ́fẹ̀ tó gbòòrò ní amátàlá ayé inna ala ahli kulli bayti mut bẹ́ẹ̀tì mùsùlùmí ọ̀ràn yẹn ni lórí gbogbo àwọn ará ilé tó jẹ́ tàwọn mùsùlùmí kìí ṣe gbogbo lé ike kí wọ́n máa pa ẹran léyà lọ́dọọdún kí wọ́n sì máa pa ẹran rọ́jà lọ́dọọdún tẹ́wá mẹ́rin sáńpẹ̀ ní àlàáfíà yìí ànábì ni ó lè ti ẹ̀ ń pè ní arọjàbíyà ẹran tí ẹ máa pa lóṣù rọjà àdìsí yìí ó hàn gbangba nípa títọ́ka sí pé ọ̀ràn àyàn ní ká pẹran léyà ọ̀ràn àyàn ló jẹ́ ẹ̀yin èèyàn ọ̀ràn àyàn ló jẹ́ lórí gbogbo àwọn ará ilé kan ní gbogbo ọdún pé kí wọ́n máa pẹran léyà kan kí wọ́n sì máa pẹran àtìrà kan lọ́dọọdún àlàtírọ́ òun náà lẹ́ran tí wọ́n máa ń pa lóṣù Rajab ẹran oṣù Rajab yẹn wọ́n máa ń pa ní mẹ́wàá àkọ́kọ́ oṣù Rajab wọ́n máa ń pè ní ar-Rajabiyya yẹn ni pé ẹran tá à ń pa lóṣù Rajab báwo ni ọba ti dá tó kápẹ́ àdéhùn yìí ti sẹ́kù fẹ́ni tó fẹ́ fi sẹ̀rí lórí pọ́nrán yàn iná ní kápẹ́ ẹran léyà ṣùgbọ́n àdéhìsì yẹn kò ṣeé lò fáti fi sẹ̀rí fún un tọ́dá lórí tí ń tọ́ka sí kwara yàn lẹ́ran léyà lẹ́yìn ìgbà tó ti hàn yìí pé àdéhìsì yìí ó máa ń sọ ọ̀ àdéhìsì kan ti parẹ́ nù. Àlàátíírọ́ máa ń sọ ọ̀ha ẹran tí wọ́n máa pa ní mẹ́wàá àkọ́kọ́ tí oṣù Rọ́jà wọ́n ti parẹ́. ẹnìkan ọbẹ̀ ọ́ pípọ̀ pẹ́ran kankan lóṣù Rajab mọ́. hadith yìí gan Abu Dawud ni hadithun mansukh ajẹ́pẹ́ ọ̀rọ̀ nípa pọ́nrán yẹn ni ẹran ilé yánkọ́ wọ́n ti parí. ó lè jẹ́ pé ó fìgbà kan jọ́ ọ̀ràn yẹn àmọ́ kìí sọ ọ̀ràn yẹn mọ́. ẹ̀gbà wa yìí ó jẹ́ hasan ẹ̀gbà wa tó da ọ́ fẹsẹ̀ rìn lẹ̀. àmọ́ ntó sínú ní ìdájọ́ pọ́nrán yẹn ní ká pẹran léyà wọ́n ti parẹ́ àjẹ́ pé ẹni tí máa ń fi irú rẹ̀ sẹ̀rí lórí pé ọ̀ràn yẹn ní ká pẹran léyà kò rí ẹ̀rí o eléyìí tó lè fi fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ torí pé àdéhìí yìí ń kọ́ wọ́n ti parẹ́ nínú ṣẹ̀ríà wa wọ́n ń pè nǹkan kan ní nasikhun wa mansukh nasikhun wa mansukh ìdájọ́ tọ́pà kan rẹ àti ìdájọ́ tá a parẹ́ yẹ bó ṣe jẹ́ pé níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam òfin Allah azza wa jal oníkótógun bá dé mùsùlùmí ẹyọ kan kó kojú kèfèrí mẹ́wàá ọ gbọ́dọ̀ sá fún kèfèrí mẹ́wàá ṣùgbọ́n lọ ẹlẹ́dàá wa ọ pa ìdájọ́ yìí rẹ́ sórí ọ gbọ́dọ̀ sá fún kèfèrí méjì ọ gbọ́dọ̀ sá fún kèfèrí méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam àwọn mùsùlùmí Baitul Maqdis ní Jerusalem ni wọ́n máa kọjú sí ṣe sọ̀lẹ́ ṣùgbọ́n lu ẹlẹ́dàá wa lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí ti sọ láti oṣù mẹ́rìndínlógún lẹ́ni tí ń dojúkọ Baitul Maqdis lolu ẹlẹ́dàá wa lọ pa ìdájọ́ ká dojúkọ Baitul Maqdis rẹ pẹ̀lú ẹ máa dojúkọ ìhà al-Masjid al-Haram qad nara taqalluba wajhika fi as-sama' falanuwalliyannaka qiblatan tardaha. فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا olúwa wọn fi yé wa fáwọn sọlá ti tẹ ti ṣe tẹ́lẹ̀ nígbà tá a fi ní kẹ́ máa kọjú sí Baitul Maqdis ẹ tún gba aládàá rẹ kò ní ráre wa ma kana Allahu li yudi'a imanakum inna Allaha bin nasi la ra'ufur rahim olúwa kò ní fi sọ̀láàtì yín rárẹ̀ ìmánukum ayé lèyọ̀bíyà ìmánukum ayé lèyọ̀bíyà ìmánukum ayé lèyọ̀bíyà sọ̀láàtàkum Allahu ò ní fi sọ̀láàtì yín rárẹ̀ tẹ́lẹ̀ báyìí wọn àjẹ́ pé wọ́n ń pè nǹkan kan ní nasikh wa mansukh olùwà ẹlẹ́dàá wa yóò sọ òfin kan yóò fi kan parẹ́ kò túmọ̀ sí pé nǹkan tí ó hàn sí nígbà tó fi kọ́kọ́ ṣòfin ó padà hàn sí ló fi yí padà torí pé lẹ́yìn wọn pè ní albida onísábàbí táwọn ṣíà táwọn fi sọ pé kò sí nasikh wa mansukh tí ó bá yọ àkídà ṣíà ló ń polówó yẹn gbà tí wọ́n sọ pé kò sí nasikh wa mansukh àkídà ṣíà ni torí pé àwọn sọ pé an يستلزم البداء والبداء على الله محال وكل ما يفضي إلى المحال يكون محالا àwọn sọ pé tá a bá sọ̀rọ̀ ike òfin kan máa pa òfin kan rẹ yóò bí kọjá pé ní túláàsì nǹkan kan padà hàn sí Allah eléyìí tí ó hàn sí tẹ́lẹ̀ káwá sọ pé Allah nǹkan tí ó hàn sí tẹ́lẹ̀ padà hàn sí ọ̀ kọ̀bálàkà yìí gbogbo tí ọba wa bí ká sọ pé tí ọba làkà yìí mu ó lè tẹ́lẹ̀ sí Allah ọ̀nà àbúrò nítorí rẹ̀ kò sí nasikh kò sí mansukh àkídà ṣíà ahlu sunnati wal jamaa àwọn sọ pé nasikh wa mansukh wa kò sì jẹ́ tuntun kò ẹsẹ̀ dé rárá rárá ó ti wà láti gbà tó lu àti kọ́kọ́ sẹ̀dẹ̀yìn àkọ́kọ́ ẹ bá ní gbé yẹ̀wò gbàtí bàbá ńlá wa Ádámù alayhi salam tí wọ́n ń bímọ wọ́n máa ń sábà bí ìbejì wọ́n á bí ọkùnrin kan obìnrin kan ọkùnrin kan obìnrin kan ọmọbìnrin tá a bá bí nínú oyún yìí ọmọkùnrin tá a bí nínú oyún míì ní ọ̀fẹ́ ọkùnrin tá a bí nínú oyún yìí obìnrin tá a bí nínú oyún míì ní ọ̀fẹ́ bó ti ṣe ń lọ nù. tó bá rántí ìtàn hábìlà àti kọ́bìlà ọmọ tá a bí pẹ̀lú kọ́bìlà ọmọbìnrin tá a bí pẹ̀lú kọ́bìlà ó jẹ́ òun yẹ kí hábìlà ọ̀fẹ́ yàtọ̀ sí yìí bí pẹ̀lú hábìlà òun burẹ́wà òun yẹ kí ọ̀fẹ́. Qabil apààyàn àkọ́kọ́ òun fẹ́ kó jẹ́ pé wọ́n yí òfin yẹn padà tòun kó jẹ́ pé ẹni pẹ̀lú ni wọ́n jọ máa fẹ́ra wọn má jẹ́ pé inú ni wọ́n máa fẹ́ra wọn torí pé òun rí pé eléyìí rẹwà ńlọ́wọ́ òun ọ̀fẹ́ ètò burẹ́wà wọ́n sì ní òfin Allah ni àwọn lè yí padà nítòkù ní ìsìn òní kíkálukú kó fi nǹkan kan wá ti súnmọ́ Allah ẹni tó lọ́wọ́ bá gba tiẹ̀ àjẹ́ pé bófin ọba yí padà bí òní yí padà bí táàtì mọ̀ ní. Habil òun fi àgbo ńlá bọ̀ lọ́jọ́ òun fi wá àti súnmọ́ Allah Qabil òun jágbẹ̀ ọlọ́kọ́. àwọn pankẹrẹ àwọn akọ̀dá kò sùn nínú àwọn nkókó rẹ ó ń kó kalẹ̀ olùwà wa ó mú kí iná gbé àgbò torí pé nítorí bá gba tiẹ̀ iná wa gbé iná wa gbé àgbò wọ́n hàn pé ntí habil fẹ́ lọ́sẹ̀ ìyẹn ni pé kò sí tí ó yí òfin yí padà ọmọ tá a bí pẹ̀lú kọ́bílà ní habil ọ̀fẹ́ ṣùgbọ́n kọ́bílà kò ti torí rẹ̀ kó sagbéjẹ́ mọ́wọ́ ńṣe ló múra kankankan àfìgbà tó rí pọ́ǹpọ́ ọmọ ẹ̀yọ́ òun. sẹ́wọ̀n kí lẹ́yìn ọ̀rẹ́ yìí òfin yóò ṣẹ́kù bẹ́ẹ̀ mà pé ọmọ màmá kan náà ọmọ fẹ́ra wọn àtọmọ bàbá kan náà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n padà pòfin yìí rẹ́ ló fi wá ṣẹlẹ̀ nísìnyí ike nísìnyí ò lè fẹ́ àǹtí ẹ̀ ó sì lè fẹ́ àbúrò rẹ olúwa ní hurrimat alaykum ummahatukum wa banatukum wa akhawatukum wa ammatukum wa khalatukum wa banatul akhi wa banatul ukht gbogbo àwọn wọ̀nyẹn olúwa ti ṣe wọ so nasikh wa mansukh wà kódà ẹnì pé ńgbà salam dé. nínú ọ̀rọ̀ tó bá àwọn èèyàn rẹ̀ sọ ó ní pé wàlẹ̀ uhilla lakum ba'da alladhi hurrima alaykum wàlẹ̀ uhilla lakum ba'da alladhi hurrima alaykum waji'tukum bi ayatin min rabbikum fattaqullaha wa ati'un. èmi wá nínú sẹ́tùmọ́ á jẹ́ ni pé apá kan nínú to lu ntòlúwa ti ṣe léèwọ̀ fún yín. kí n sọ ọ́ dẹ̀tọ̀ fún yín kí ni wọ́n pè lẹ́yìn nasikh wa mansukh bọ́ọ̀ ni nasikh wa mansukh ló ti ṣe tọ́ kó ṣẹlẹ̀ ẹ̀yin Nasara nínú òfin tó lu afirá nabi Isa aleyhi salam sófin tó fi rán Musa aleyhi salam tó fi jẹ́ pé apá kan. nínú àwọn òfin tó lu afifa nàbì musa aleyhi salam apá kan nínú àwọn òfin tó lu afifa nàbì isa aleyhi salam ọparẹ kò ní lè sinú àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ṣe wá jẹ́ lè kọjá pé sẹ̀ríyà tànàbọ̀ muhammed sallallahu alayhi wa sallam kọ́ pa tànàbì isa rẹ kọ́ pa tànàbì musa rẹ kọ́ pa gbogbo wọn rẹ̀ ó ṣe jẹ́ lè ǹjẹ́ yìí gbà kọ́tọ́ kánàbì ò tó dé ẹ wá ní kọ̀tọ́ ma. ẹ̀rọ àbòsí ńlá àbòsí ńlá burúkú eléyìí túmọ̀ sí wípé alábòsí ni wọn wọn ti dá nǹkan kan mọ̀ pẹ̀lẹ́ báyìí wa àjẹ́ wípé ẹ̀gbà wa tó rò pọ́tọ́ kà sí pé ọ̀ràn àyàn ní kápẹ́ran léyà ẹ̀gbà wa ń bọ́ fẹ́ kó ti pọ́ fẹsẹ̀ rinlẹ̀ ìlà ànáhó máa ń so ọ̀ wọn ti parẹ́. ó túmọ̀ sí pé sọ́ràn èèyàn wà lẹ́ran léyà kìí sọ̀ràn yẹn. ǹjẹ́ tó bá lọ jọ̀ràn a ti mọ̀ pé pípẹ̀ràn léyà ibadatun maliyya ìjọsìn ni tó ní í ṣe pẹ̀lú owó. ó ṣeéṣe ká lówó ó sì ká tábàtì ọ̀ràn yẹn túláàsì ni lórí oníkálukú wa báwo làwọn ẹni tí ò lówó ọba ti ṣe. ṣé ìgbàláyé ọwọ́ àwà kan lọ jalè àbí kan lọ jí ẹran tú àbí kọjá yìí pé wọ́n da ẹran ẹlẹ́ran kúrò níbi tẹ́ran ti ń jẹ wọ́n dá wọlé ǹjẹ́ ìgbàláyé wa wà fún kéèyàn lọ ṣe gbájú ẹ̀ kó fi gbẹran mẹ́lẹ́ran lọ́wọ́ kò sí. bákan náà tó bá pè lọ́rùn àyàn túláàsì ọ̀n bẹ nínú wa ẹni tó ṣe pé kò lówó rẹ̀ lọ́wọ́ lónìí ṣùgbọ́n tó bá yáwó àti san ní gun lápá ọ̀n bẹ nínú wa ẹni tó ṣe pé tó bá lò wọ́n yáwó gan kò ní rẹ́ni yá tá a bá pè lọ́ràn yẹn tó láwọn ti wọ̀ ọ́ dáadáa ṣe pẹ̀lú bó ti ṣe wà yìí tí wọ́n bá ti lè lọ yọ olówó yìí sì ti pa àwọn kan fẹ́ sọ̀wọ́ nù. ó sì ń bẹ́nu wa ẹni tí wọ́n fi ojú yóò lè san padà wò ṣùgbọ́n tówó bá bọ́ sí lọ́dọ̀ ní lè san ma. gbogbo àwọn ìjọsìn tó bá ní í ṣe pẹ̀lú owó ní tíṣẹ̀rí àti wa ni wípé bíbá ti lè lọ́ọ́ yírí la yakunu al-mar'u mustati'a tó bá pẹ́ lómi ló bá bọ́ sanwó ẹ̀ ẹlòmíì ló bá fún ọ lówó ẹ̀ àní sọ pé pààrẹ̀ kà bí hajj ẹnìkan lọ́kàn bọ́ sanwó hajj wọ́n á ní walillahi 'ala an-nasi hajjul bayti man istata'a ilayhi sabila àwa tí wọ́n bá wí ẹ̀yìn wo ìwọ òdówó ní wọ́n bọ̀ sani hajj yun kìí ṣèwọ ni wọ́n pè ní túláàsì lórí ẹ̀ àmọ́ bá lọ sí ọ́dà o. yóò jẹ́ o ti ṣe ń tọ́jú maka màkà kóru owó rẹ̀ lé lọ jẹ òfin gbọ bùkátà rẹ̀ a nípa ọsẹ á kàn pé ìwà tó wù ọdá ìwà tó wù ọ̀dá tẹ́lẹ̀ báyìí wa á jẹ́ pé ẹran iléyà kì í kì í wọn náà wò rẹ tí ọrọ ta sọ yìí. kìí sọ ara yẹn báwo ló ṣe máa ń gbọ́ lọ́dọọdún báwo ni ṣe máa ń ṣe ọ́ lọ́dọọdún nígbà tí ọba ń kú jẹjẹ kọ́dún dé tó o rówó rẹ rán tó ti gbìyànjú tó ti gbìyànjú sọ́tún tó gbìyànjú tó gbìyànjú sósì tó ẹ kó gbogbo ẹ̀ pàbó lọ́jà sí o rówó tó lè fi pẹran léyà sínú rẹ máa dùn o bùkátà kọ bọ̀kàn jẹ́ o. o bùkátà kọ́ máa banújẹ́ nítorí pé nítorí bá lágbára ni ó ní í ṣe pẹ̀lú owó olówó sọ̀lọ̀ jalè ni ọlọ́run ní bíọ́ léèrè má ti sọ̀ràn yìí tó bá ṣe wàá gbalada ọ̀lẹ́tọ̀ sẹ́yìn tó bá kọ̀ láti ṣe ọ̀lẹ́tọ̀ sí kan bẹnu àtẹ́lù ọ̀ àmọ́kọ́ máa pé a. Ah, ẹ̀rú kọ́bí ó sílẹ̀ nígbà mi láti ìgbà tí mo ti wọlé yá kí n fẹ́ ìjákulẹ̀ ọbẹ̀ oníṣẹ́lẹ̀ wọ́n dàbí zakat ni wọ́n hàn pé mo lówó lọ́dún yìí mo yọ zakat ní lówó lọ́dún tó tẹ̀lé ní yọ zakat kò sẹ́ni tó tó tú láti mi láti sẹ́ńtìnì. la yukallifu Allahu إلا وسعها إلا ما آتاها nínú àyà mi ntòní ni wọ́n ti wọ́n ti la ìsìnbọ̀ ọlọ́run pé kò sí mbẹ̀ ní kíni kíni kíni wàhálà àfi kárí mi lọ ń bá alájẹ ẹ̀pẹ́ ẹran yìí ni sásìkò kan bẹ pàtó téèyàn máa wọlé yá ni táwa pé ẹ mo ti wọlé yá báyìí rárá o ẹnitọ́ bá lówó ẹnitọ́ bá lówó tipa rẹ̀ ká ìbá sọkùnrin ìbá sọbìnrin kọ̀bùkátà kò ti lọ sí hajj tẹ́lẹ̀ káàkiri ẹnitọ́ bá ti lọ hajj tó bá ti dé ọbẹ̀ ọ̀gbọ́dọ̀ sílẹ̀ lọ́dún kan níbo ń bẹ̀. ṣé gbogbo yẹn ni ọlọ hajj ni kìí ṣe gbogbo ẹni tí ò lówó hajj ni ò lówó àti pẹran léyà o ti balaga olówó tó lè fi pa pámánà kò sí tó burú mbẹ kò bùkátà kíkọ ṣe lọ sí hajj ẹran léyà kìí sọ ọ̀ràn yẹn. ẹgbàá tó tẹ̀lé lẹ́yìn أفونتراني حدثنا هارون بن عبد الله قال حدثنا عبد الله بن يزيد قال حدثني سعيد بن أبي أيوب قال حدثني عياش بن عباس القتباني عن عيسى بن هلال الصدفي عن عبد الله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وآله وسلم قال أمرت بيوم الأضحى عيدا جعله الله عز وجل لهذه الأمة قال الرجل أرأيت إن لم أجد إلا أضحية أنثى أفأضحي بها قال لا لكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك فتلك تمام أضحيتك عند الله عز وجل ẹgbẹ́ wa yìí wọn náà tún alábẹ́ pé ọ̀ràn yẹn ní kápẹ́ ẹran léyà sọ́ábẹ́ tí alimami Abu Dawud náà gbọ́ ọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ rẹ̀ wọn náà ní Abdullahi ibn Amr ibn al-As àfa alimami Abu Dawud tí Abu Dawud gbẹgbẹ́ wa yìí wá lọ́dọ̀ rẹ̀ wọn ní Harun ibn abdillah látara báyìí kápẹ́ àfẹ́ sèkìrà wíkẹ́ mashayikhu abi dawud àwọn afa abu dawud fi sunanihi nínú tírà rẹ̀ tírà hadith tọgba àdìsí wa gbọ́dọ̀ wọn bó sì máa kọ wọn nù ẹni àkọ́kọ́ wọn tí kọ́kọ́ ń gba àdìsí wa lọ́dọ̀ rẹ̀ afa rẹ̀ nù torí àwọn ọmọ sọ fún wa pé olùmọ̀mí ó ní àfáà tó lé lẹ́gbẹ̀rún mẹ́wàá májẹ ọyọ ọlẹ́nu yàtọ̀ sí wọ ìmọ̀ súkẹ́súkẹ́ odò rẹ pọ̀ àwọn kọ́mọ̀ lọ́dún yẹn tó pọ̀ Harun ibn Abdullah òun làáfà alimami Abi Dawud nínú àdìsí wọ́n gba àdìsí wa látọ̀dọ̀ Abdullah ibn Amr ibn al-As sọ̀hábí ní àwọn sọ̀hábí àgbà radiyallahu anhuma. عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما ona ọ̀n bẹ́ẹ̀ náà sọ̀hábà tí Ànábì ṣàyọ wípé gbogbo ní táwọn bá ń sọ nígbà tí àwọn yọnu àtìgbà táwọn ń bínú torí pé ó ti kọkọ fi àwọn sọ kí máa kọ àwọn ọrọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń kọ alukur'an. ìgbà tó yá anábì ní la taktubu anni ghayra alukur'an ẹ gbọ́dọ̀ tó gbà kọ́kọ́ mọ́ lẹ́nu mi yàtọ̀ sí alukur'an. lẹ́yìn rẹ̀ lànàbì wá sí àyọkúrò àwọn kan náà àwọn sàhábà pé ìwọ àti wọ àti wọ ẹ̀yin ẹ̀ kọ gbogbo ọ̀rọ̀ tí mo bá ti sọ bàbá àjáde ẹ̀yin ẹ̀ kọ nínú wọn ni ibn Amr ibn al-Aswa sàhábì ńlá ni olówó àbí ànábì léèrè fìrìbọ̀ wọ́n fi lọ́gọ́bọ́ nígbà tí ẹ yọnu àtìgbà tí ẹ ń bínú ànábì ni bẹ́ẹ̀ ni torí pé mi ní wí kankan ní ipò méjèèjì àfòdodo àwọn èèyàn yòókù àríbẹ̀ o ẹ mọ̀ pé tí inú wa bá dùn oríṣi ọ̀rọ̀ kan máa jáde lẹ́nu wa tínú bá ń bí wa oríṣi ọ̀rọ̀ míì là á sallallahu alaihi ó ní gbogbo tó mọ̀ bá ń sọ nígbà bínú nígbà yọnu gbogbo ẹni ẹ máa kọ kí ló dé nítorí pé àtìgbà tínú ń bí mi àtìgbà tínú mi ń dùn èmi ò ní wí nǹkan kan ní ipò méjèèjì àfòdodo. Abdullahi bin Amr ibn al-As ọ̀n bẹ nínú ẹni tán sàyọkúrò rẹ̀ kíkọ́ máa kọ gbogbo ẹ lẹ̀ torí òun náà ń bẹ nínú àwọn al min ahadith an-nabiy sallallahu alayhi wa nínú àǹtá gba àdìsí wa púpọ̀ púpọ̀ òun náà sì ni sọ abẹ́yìn kánàbí sọlá àṣọlá ni wọ́n sọ fún mi pé wọ́n ní gbogbo ìgbà lọ́mọ ṣe sùyàm ó ní bẹ́ẹ̀ ni gbogbo ojoojúmọ́ ó ní bẹ́ẹ̀ ni kí ló dé tó ní sọ sùyàm rẹ ju ọjọ́ àtìní àti ọjọ́ alhamis nínú gbogbo ọ̀sẹ̀ ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ. a jẹ́ pé máa ṣe irú sùyàmù ọmọ ìyá mi dawud aleyhi salam kó o fọjọ́ kan ṣe sùyàm kó fijọ́ kejì sinmi ó ní mo ni wọ́n ń sọ nígbẹ̀yìn ayé rẹ̀ kí n ti mà kí n ti gbọ́ sànà bì lẹ́nu nítorí pọ́ padà hàn pé kọ́rọ́ọ̀rùn kọ́rọ́ọ̀rùn torí ẹ̀ a ti mà gbogbo nǹkan tá a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ni tọ́jọ́. abdullahi ibn amur ibn al-aas wọn náà nàbí sallallahu alaihi wasallam sọ pé umirtu bi yawm al-adha apamílàṣẹ ike lọ́jọ́ léyà ìdá kí n máa fi sọdún kí n sọ ọjọ́ ìdọ́jọ́ ọdún ja'alahu Allahu azza wa jalla li hadhihi al-umma Allahu ọba tọ́gatọ́ gbangban ló ṣe bẹ́ẹ̀ fálọ́ ọmọ yìí kíkọ́jọ́ léyà ọmọ àjọjọ́ ọdún fún wa. qala ar-rajul ọkùnrin kan wá sọ pé. أرأيت إن لم أجد إلا أضحية أنثى؟ ما هوني أفمينيرو تبا سيناتي من ريلانا ليا أبوانا أفا أضحي تكن في قليان يعني. قال لا أنا بسقرارة ولكن شبما كاكابي مدات أنا فوليا تأخذ min sha'rika wàá dín èyí tó o bá fẹ́ kù nínú wa wa taqussu sharibaka wàá si dín irun mú rẹ kù wa tahliqu 'anataka abere, sì farun abẹ́ فتلك تمام أضحيتك عند الله عز وجل إليه هناني كيكي أنا الله ọba tọ́ga tọ́ gbangba ẹ̀gbà wa yìí ẹ̀gbà wa tọ́ lẹ́nu tẹ́gbà wa bá sì lẹ́ kò sí nínú àwọn ẹ̀gbà wa tá a lè fi sẹ̀rí alimami nasaayi àwọn náà gbé jáde nínú tí àwọn Kitabul Adhahaya bákan náà imaamu Ahmad àwọn náà gbé jáde nínú musnad wọn. الشيخ أحمد شاكر رحمه الله بكنا الحاكم النيسابوري nínú mustadrak àwọn sọ pé àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ́nu an-Naysaburi àwọn sì láti fi wá lórí májẹ̀mú Bukhari àti Muslim ṣùgbọ́n ìtọ́jọ́gba. نظر الإمام الذهبي أني بل صحيح أي ليس على شرطهما حديثه ليس صحيح على شرطهما تجبين أن ثم صحيح ليس على شرطهما حديث تقول لكينا مقبا مجمع بخاري مسلم ابن حبان أنا حديث صحيح Ad-Daraqutni àwọn náà gbé jáde ṣùgbọ́n àbálọ àbábọ̀ rẹ̀ ní pé ẹgbà wa tọ́ lẹ́nu. nínú tí àdìsí tọ́ka sí ni pé ọjọ́ ọdún léyà Allahu ló ní ká nàbí lọ́jọ́ ọdún kéésà nàbí ìtumọ̀ ṣe déédéé bọ́ fẹ́ kó pẹ́ gbà wọn ọ̀fẹ́ sẹ́rin lẹ̀. ṣùgbọ́n mo lè pa bo ẹran fún léyà wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ nítorí pé nínú òfin ẹ̀sìn Islam ìgbàláyè wà fún yàn láti pa àgbò tàbí kó pa àgùntàn tí ìsabo rẹ̀ tàbí kó pa òrúkọ tọ́já kọ tàbí kó pa ewúrẹ́ tọ́já bo ìgbàláyè wà nù gbogbo eléyìí ìgbàláyè wà fún kó pa màlúù akọ ìgbàláyè wà fún kó pa màlúù abo ìgbàláyè wà fún kó pa ràkúnmí akọ ìgbàláyè wà fún kó pa ràkúnmí abo. ọ̀rọ̀ ọpọ́ gbọ́dọ̀ jákọ̀ kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ìgbàláyè wà ìdínú wọn sábàbí wọn fi ń wò pé yẹn lẹ bákan náà sọ pé ti rí nítọ́ palẹ́ran léyà ju lọ kó gé gé dànù nínú ara rẹ pé èèyàn fẹ́ dín orí rẹ so dínkù èsì pọ̀ fárùngbọ̀n rẹ o ọ̀gbọ́dọ̀ fárùngbọ̀n pípé ànábì sọ pé tó bá ti rí ẹran tó pa fún léyà o lè gẹ́rì rẹ lọ́jọ́ o sì jẹ́ àwọn ìkánná rẹ kó o dín irun mú rẹ kù o sì fa irun abẹ́ rẹ ilé àwọn ajẹ́ ẹran léyà rẹ tó pé lọ́dọ̀ Allah azza tó eléyìí náà. ọjọ́ nǹkan tó ṣe pé ọwá ọ̀sàjòjì táwọn nǹkan tó wá nínú àwọn àhàdíìsì míì wípé gbé irun tó bá fẹ́ gbé gé kíkánná rẹ bí irun mú rẹ fárun abẹ́ rẹ níléyà ọ̀sàjòjì ṣẹ̀gbá wáyé ọ̀fẹsẹ̀rin lẹ̀ ẹni tó bá lágbára láti pàgbò àgbò la fẹ́ kọ́ pa tó bá sì jẹ́ amla agbo funfun tí dúdú la àwọ̀ rẹ̀ bí kọjá pé dúdú ló fi ń ríran ẹ̀rín pé dúdú ó yí ojú rẹ̀ po dúdú ló fi ń jẹun dúdú ó yí ẹnu rẹ̀ po dúdú ló fi ń tẹ̀lẹ̀ dúdú ó yí àwọn ẹsẹ̀ rẹ̀ po tó bá kéré ẹran ọ̀dà à ń fẹ́ kọ́ jẹ́ níhò lórí tíhò rẹ̀ hàn dáadáa. kọyọ pé ní o fi palẹ̀ ya fẹ́ kọ́ jágò akọ agbára rẹ ọka ọmọ káàbọ ò lè pa bákan jágbára rẹ ọba kẹlẹ yìí ọlọ sórí orúkọ orúkọ tọjá kọ agbára rẹ tún káyìn ọkàn ewúrẹ́ tọjá gbogbo eléyìí iná ló lè fi palẹ̀ ya ọ lọ sí. ìsọ̀tán ti ń tẹran ọlọ́kárà ọlọ́lẹ́ran ẹnìkan á fẹ́ràn tiẹ̀ jáde orí gàngàrà mashallah la quwwata illa billah ọfẹ ga tó èjìká ẹni tọ́ra lágbọ̀n ọrùn rẹ̀ gbàtí wọ́n wá fẹ́ràn tiẹ̀ jáde orí rondo mísímísí báyìí ni gbogbo gbogbo bó ṣe gàrùn tó ọrùn rẹ̀ tó. orúnkún rẹ̀ àmọ́ a rí i pé àgboyún ọ̀wọ́lé ya kò kéré sí àgbòtọ́ wọlé kí ló ti fẹ́ máa tì ọ́ ti gánà rí ọwọ́ aláti fẹ́ràn wálé kò lè rọgbọ kọ́lọ́kadà ọba gbé o bùkátà rẹ̀ torí pé ẹ̀sìn ni wọ́n fẹ́ ṣe ẹ̀sìn ló fẹ́ ṣe ní tó ti gbọ́dọ̀ jà lọ́dọ̀ ní tó fẹ́ ṣẹ̀sìn ni kí Allah kó tẹ́wọ́ gbà. tó bá ti tẹ́wọ́ gbà okú oríire kí ló fẹ́ fi ọ̀rọ̀ àwọn ẹlẹ́nu rún sí bẹ́ẹ̀ bá rẹ́ran tọ́pa bí ẹ̀ ló fi gbajú olóńgbò lọ kí ló kàn pẹ̀lú wọn. ẹ̀sìn ni wọ́n fẹ́ ṣe àfojúsùn rẹ ni kí ọlọ́ ọgbà lẹ́yìn ìjọba àwọn. bákan náà ìsìláàmù fi hàn wá o ẹni tó bá ní irun kó mójútó irun rẹ̀ irun orí yín ẹ mójútó kí sì pọ́kàn fi irun lẹ̀ lórí bíi ti wèrè ìran àmọ́ agalẹ́ ọ lórí òní kọ́ fọrun orí rẹ ìdá gbogbo gbindigbindin yóò so mọ́ ọ lórí ìran àmọ́ sọ̀rọ̀ rẹ̀ di dada mọ́ ọ lórí ńgbà tí èyí à tọ́ba tí wàá yọ ọlọ́kan pé wèrè abẹ́ńtọ́gbádùn

wọ́n bẹ nínú àwọn ètò pé tí wọ́n bá ti ń pọ̀ lórí wọn wọn ní gbádùn orí yìí orí ọmọ yín wọn kò ní rí ìgbádùn pẹ̀lú orí rẹ̀ àfi tó bá dínrùn yàn o lè dínrùn rẹ kù tó bá ń pẹ́ dídín kù lásán kò ní jẹ́ kó o ní sinmi àfi kó o fa kó o máa dán pandanran kó burú. bó tilẹ̀ jẹ́ pé tí o bá nídìí kí wọ́n fẹ́ máa dán rí sí láì lọ sí hajj àti ọ lọ sí umra tí wọ́n fẹ́ máa dán rí sí tí wọ́n máa fi sàmì pé wọ́n máa mọ̀ pé ń bẹ̀rù Allah abadan wa ma zuhdu at-taqiyyi bi halqi ra'si níta fi dá mọ̀ ibò sá kò sínú kọ́ máa fárí kọ́ máa dán pandára o lè dán pandára kọ́ dọ́dàrà wàlẹ́ abirti dá ẹ̀sọ́wábìn rìláwì kò sì sínú ká máa wọ́sọ kíjì pàkáyé. torí àtọ́kùwà ìmùtìsálù àwámírù wọ́n ṣe náà bó anáwáyé wọ́n máa ṣe ń tó lọ́wọ́ akọ́ láti kó jìnnà sí ń tó lọ́wọ́ akọ́ ni wọ́n ń pè ní ìbẹ̀rù Allah. lákànnà ṣẹ̀rí à ń fẹ́ ká máa rí ìkànnà wa yéésì pọ́kàn fi kaná tó wá bí tàwọn wèrè torí pé wèrè ọ̀nà rẹ̀ pọ̀ ó wù ọ náà ká pé yóò rí kaná ṣùgbọ́n náà pọ̀ so ìwọ ní ìsìn ìgbà ìwà alhamdulillah nǹkan kan ò sí ọ kí ló dé tí ìkaná rẹ̀ wá gún sọmbọlọ sọmbọlọ àbálàlìjànú ni ọ ni tọ́lá àwọn alálìjànú ara máa dá fún wa nu tèékaná rẹ̀ lẹ́ bá wọn wọn máa fi kó gba kó dọ̀tí. tọ torí ẹ rí ìkánná rẹ kò sí nínú nǹkan tí Islam fẹ́ kọ́mọdé ìkánná sí kọ́mọ wa gùn lọ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin kò sì sí nínú tí Islam fẹ́ kọjá pé gbogbo ìkíkánná rẹ ló gé àmọ́ yàtọ̀ títọ́ máa dín rín tìka kékeré yun ọwọ́ adùn sí òun àgùngbọ̀n àná wọ́n ní wọ́n fi ayé máa fi irú ẹ̀ soge ó gé kíni àbọ́bùn ó tiẹ̀ tó àwọn télọ̀ tàtà àwọn tí ń ṣiṣẹ́ ẹja kàn àwọn sábà fẹ́ dá èkíkà náà ọmọdéńrìn wọn máa dá sí kò wá sí nínú kàtíṣẹ́rí àgbà láyè. ipò ti gé kíkánná tiẹ̀ tó lù wá dámọ́ ọ̀la kó tún á lọ lẹ èkíkánná kan eléyìí tọ́jẹ́ tàtọwọ́dá kọ́ rẹ ìwọ obìnrin lórúkọ oge kíni oge kíni èkíkánná rẹ wá oge ó tún á lọ dìkan mọ́wọ́ òun á gún sọ̀nbọ̀lọ̀ sọ̀nbọ̀lọ̀ ó kún Islam kọ́ wa pé irun mú wa ká máa dínkù ẹ má fàtàn o ẹ dínkù ẹ dínkù létetí létetí létetí ká fi irun mú sílẹ̀ kọ́ pọ̀ bí igbó lẹ́nu wa ìsìláàmù ọ̀farama pé irun mú ni sáyẹ̀nsì olódo irun mú ṣe jẹ́ sáyẹ̀nsì gbẹ́yẹ́ báwọn ọ̀mùtí ṣe máa ń ṣe yẹn yóò wù wọn pé táwọn bá mutí èfófó orí ìgò orí ọtí táwọn mu kó dì má irun mọ́ àwọn. wọ́n á ní kùnú ni wọ́n máa mu ọ̀fẹ́ kí kùnú wọn máa dì márùn-ún mú rẹ tánlọ́ọ̀bù irun mú rẹ dínkù irùngbọ̀n rẹ fi lẹ̀ jọ́ ẹ̀ sí jọ́ ẹ̀ sí tàbí ó ṣe jẹ́ kó jojúmọ́ lọ ha abẹ́fẹ́lẹ́ tí ọba sì fi ha gbọ́njọ́ kan kọ̀ gbádùn ó lóun fẹ́ wà smart wọn fẹ́ fún ọmọ wo kó ti gbó ó yẹ kó smart wọ sàárè táwọn táwọn mọ̀láìkọ́ fi mọ̀ pé yẹ́s ẹni tó bá alálejò lónìí is a smart man Smart tán rẹ̀ dànù. ó ní tí wọn bá dárúgbà tí yẹn ọkàn ni àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ sẹ́mi lékún ni tí ti dárúgbà tí wọ́n tọ́ one twenty ọdún rẹ̀ ọkàn di fifty ni wọ́n tán rẹ̀ dànù tírun gbọ̀n rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa má jẹ́ kí agbọ̀n rẹ̀ ọmọ adábí ti kòǹgìrì wọ́n á ní wọ́n kórìíra torúkọ àwọn alùsùnà ní máa dárùn gbọ̀n sí ìwé ti sa alùsùnà Allahu akbar ó wá kórìíra súnà nẹ́bì débẹ̀. tírú ẹlẹ́rìn bá lò mọ̀ kí o kí lọ mo kórìíra àmọ́ a ọ̀rọ̀ rẹ sórí ẹrù kí o lọ mọ̀ kí lọ bọ̀rọ̀ bẹ̀ sẹ́yìn <laughs> dùn ọwọ́ kí o ti wà ọmọ rẹ kí o lò ọmọ ọmọ torí ké gbogbo bọ̀rọ̀ bẹ̀ àmúra wọ́n pè ní ala ìmọ̀ àwọn irinṣẹ́ làwọn irinṣẹ́ tí ó ràn ọ́ lọ tó fi gbọ́ tó fi gbọ́ yìí qala Allahu qala rasuluhu ni wọ́n wá kórìíra kéwòó kéwòó àwọn sì bá wẹ̀yì bẹ́ẹ̀ sì máa náhùn tó wọ́n tún sẹ́ẹ̀tì Khalil ibn Ahmad al-Farahidi bó ti ṣe ma èdè lárúbáwá tó tọ́jú àfa fún sí ìbá wẹ̀yì wọ́n tún sẹ́ẹ̀tì. الكسائي الفراء ابن خروف الأخفش gbogbo wọn fẹẹ sì mèdè lárúbáwá tó wọn tún sẹẹsì tiẹ ti jẹ tá ló fẹẹ sì tiẹ jó ó dé rọ̀lẹ́ ayé ó ń fẹ̀sìn ṣeré ọwọ́ àlẹ́ tí bèbè ibi àti parun ó tún rẹ́ẹ̀n. tọ́ lọ ń gbọ́ yẹn o má farun gbọ́n rẹ o má tan rẹ dànù má tan rẹ dànù farun abẹ́rẹ́ ó wá ló ń kà kún apá kan nínú ọ̀ṣọ́ ìyàn ọ̀bùn ọ̀bùn ni ìdọ̀tí ni irun abẹ́ ó rí i pé tí irun abẹ́ rẹ bá ti ń pọ̀ kò sí bó ti máa wẹ̀ tó tó máa ń fọwọ́ sí irun abẹ́ òun ó rí i tí ó máa ṣe bí gírísì gírísì ìdọ̀tí nù èrí nù kò sí bá a ṣe fẹ́ ṣe irun abẹ́ tí ó bọ́ lọ́wọ́ èrí Islam ní kò fà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin. ilé ìjọba báàbùl ọ̀dùxíyàtì báàbùl ọ̀dùxíyàtì anil mayyit ilé ìjọ abala kejì láti rí nínú abala alákọ̀ọ́kọ́ pé ìtọ́dọ́gba náà ní pé ẹran léyà kì í sọ̀ràn ẹ̀ kì í sọ̀ràn ẹ̀ sunna ni kí là ń pè ní sunna nínú usul al-fiqh náà ni ma yumdahu fa'iluhu shar'a wa la yudhammu tariquhu òun náà ní nǹkan tó ṣe pé tí wọn bá ṣe lábẹ́ òfin ṣẹ̀ríyà á sọ̀rọ̀ rẹ̀ dáadáa láyé sì bẹnu àtẹ́lu ẹni tí ọba ṣe a kì í bẹnu àtẹ́lu ẹni tí ọba ṣe àwọn ìgbà wa kan wá èyí tí ò sí nínú Sunan Abi Dawud táwọn olùmọ̀kan fi pè lọ́ràn yàn nínú rẹ̀ lẹ́gbàá wa tó sọ pé ẹni tó bá ní ní tó lè fi paléyà tí ò paléyà pọ̀ gbọ́dọ̀ wá síbi tá a ti fẹ́ ṣe ìdì sàmà pé lẹ́yìn túmọ̀ sí pé ọ̀ràn yẹn bákan náà ló wá ní inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar wọ́n ní fasalli li rabbika salatul 'eid wanhar kò sì gúnra. fasalli amr wanhar amr ajẹ́ pé ọ̀ràn yẹn ni sọláàtì lẹ́yìn yẹn ni léyà à eléyìí ọ̀rọ̀ tuntun ni lọ́dọ̀ àwọn olùmọ̀tọ́ pọ̀ jù kì í sọ̀ràn yẹn nítorí pé ànábì sallallahu alaihi nínú àwọn àdéhùn púpọ̀ ó fi hàn pé iye òǹkà sọ̀láàtì tọ́jú ọ̀ràn yẹn lé wa lórí mélòó ni márùn tá a bá fi na. ṣe idu idu leya ni wọ́n sọ ń bí àbí ti ìtúnu melo ni ọjà mẹ́fà tìrẹ nìkan bá bí ọ léèrè béèrè nù dà o òfin máa ń di àwọn béèrè tá máa ń bi àwọn máa ń lé ẹ̀kọ́ ẹ béèrè béèrè tí gbogbo èèyàn lè dáhùn ẹ tún béèrè gbogbo wọn lè dáhùn ẹ béèrè béèrè tó gbogbo wọn ní lè down. ẹ béèrè béèrè tó ṣe pé àfi ọmọ tó bá ní gbìyànjú ìpele mélòó nù mẹ́ta torí ẹ lẹsẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa ń fèèlì torí pé tí wọn bá máa categorize ìbéèrè bẹ́ẹ̀ àwọn ọmọ kan wà tó jẹ́ pé wọn à ní gbìyànjú rárá àwọn náà máa ṣàṣeyege bí àwọn ọmọ tó ní gbìyànjú gidi ìdánwò wa ní jẹ́ ká mà ṣé òṣùwọ̀n tá à ń lò láti mọ ipò tá a lè tò àwọn ọmọ yìí sí sọ́dà àbí ọ̀dà tó bá sì jẹ́ pé a jẹ́ kí gbogbo ó le yóò jẹ́ pé ká ti ilé ẹ̀kọ́ ń ló pé nítorí pé ọmọ méjì péré ní ọ́pàs nínú ọgọ́rùn-ún á ṣe ń tọ́da á gbìyànjú láti jẹ́ kẹ́ni tí ò ní gbìyànjú náà gbìyànjú ìdínú tí wọ́n fi sọ pé ẹ ṣe béèrè tọrọ tí gbogbo èèyàn lè dáhùn ẹ tún ṣe béèrè tọrọ tí gbogbo èèyàn lè dáhùn torí pé tó bá gba méjì òun inṣàlá ó lè ní pass mark tẹ́lẹ̀lẹ̀ kẹta àwọn tó bá ní gbìyànjú nínú wọn tí ìyànjú wọn lọ títí àwọn nìkan ni ó lè dáhùn àwọn tún paasi ju àwọn ẹni tí ò ní gbìyànjú lọ títí ẹ wá ṣèkan tó ṣe pé àfi ọmọ tó dára ẹ lójú nìkan ìdí nu sọ sọ pé lè gba first class distinction kó o lè fẹnu yá o lè fẹnu yá dànù sọdà bí ẹni tó pè ń pass wọn náà gbọ́n ní pass you are just given the the chance to pass kìí ṣe pé ọwọ́ tẹ̀ àmọ́ kọ́ mọ́ bàjẹ́ pa tìléèwé ká má tìléèkéwó ìdí nu tó fi pass yẹ so àmọ́ àwọn ọmọ tí àwọn gbárí dáadáa torí ẹ̀ ni ọmọ tó gbárí lásìkò tẹ́ máa ń ṣe ìdánwò fún ọ tó bá ti ka torí pé inú ọmọ bí ni pé gbogbo ẹ ti rọ̀ báyìí má bínú káàfẹ́ <laughs> kọjá pé torí irú rẹ nìkan láti dálé ẹ̀kọ́ lẹ̀ àwọn ọmọ olódo náà fẹ́ káwọn náà ṣàṣeyege kò sí ọmọ tó ní gbìyànjú láyé any institution in the world tó máa ti fún wa ní ìdánwò inú ọmọ bí ni pé gbogbo ẹ ti wá rọ̀ báyìí ládùúrú tí mo gbèrú Allahu Akbar. nígbà tí àwọn ọmọ kan sọ pé subhanallah ìdáwó ìdí léjú ìkàlà wọn ti ní wọn fẹ́ ká ni aló ti o nígbà tó ti pọ̀ oorun ní sùn nígbà táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń kà lákàtúnkà ọ̀rẹ́ ní kóká nígbà táwọn ń lọ nígbà tí àwọn ọmọ tọ́tún rìváìsì fọ́múlà after fọ́múlà fọ́múlà after fọ́múlà àwọn abiléèrè kankan láti ẹ bá ń wó mi níjọ́ ìdánwò ẹ bá ń wó mi omi báwo ó lóun gbẹgbẹ mi wá ni wọn á gbómi fún un ó ní kò tó pé bọ́kẹ́tì tí wọ́n á da mi sí nìkan gbé wa wọ́n á gbé bọ́kẹ́tì wa wọ́n á ní kó mú kọ́pù wa káwọn náà ti mà kó wọn mọ̀ tọ́ba bomi tọ́ba fán á wọn ni ọ̀rùsọ̀bù wàhálì sẹ́mi nìkan ní kí n fẹ́ẹ̀lì máa máa kó ọba làkà ẹ̀ mọ́ gbogbo alájọ fẹ́ẹ̀lì ìyẹn ni kí gbogbo owó ìdánwò àwọn yòókù ọ̀fẹ́ kó rin kó tó di kí wọ́n afọlọ́pàá gbé eléyìí túmọ̀ sí pé múra kó lé múra kó lé ẹgbàá wáyé wọ́n ní abala kápẹ́ran iléyà fókù ẹni tí wọn máa bèrè ní ti bàbá wa ti kú sálẹ̀ máa pẹ́ran iléyà fún wa bàbá sàsọ́ọ̀lẹ̀ ọdọọdún ni ká máa paléyà fáwọn sẹ́sìn mọ́ pàdé bisalòlá àṣìlá ni ìdá mátàbùnà àdámà kọ́pà àmẹ́lùwò ìlàmì sàlẹ̀. tọ́mọ ádámà bá ti kú iṣẹ́ rẹ̀ ó ti tán ìtàn kọ́ládá fún lórí ó ti tán àfi mẹ́ta. صدقة جارية علم ينتفع به ولد صالح يدعو له ترى تستيوزا إما توفي قوية تنفين سنفان أما ليري تنسى دواب فانسوا لي يتن قفن لدودو إقوى أبو داود وني حدثنا عثمان بن أبي شيبة قال حدثنا شريك عن أبي الحسناء عن الحكم عن حنش قال رأيت عليا يضحي بك بشيء فقلت له ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه يعني تجاه àáfàá fún al-Imam Abu Dawud tí wọ́n gba àdìsí wa lọ́dọ̀ rẹ̀ ní Uthman ibn Abi Shayba. Uthman ibn Abi Shayba wà Abubakar ibn Abi Shayba wà Abubakar ibn Abi Shayba Shaykh al-Bukhari. Wọ́n jẹ́ Imam al-Bukhari. ابن أبي شيبة رحمه الله وأن ترى كذا كني المصنف لابن أبي شيبة المصنف لابن أبي شيبة ابن أبي شيبة شيخ البخاري أبو بكر أسني مصنف مين سألكم الإمام عبد الرزاق الصنعاني abdulrazak as-San'ani wọn ló ti kọ musannaf kejì tọ wọn gba ìgbà wáyé wa látọ̀dọ̀ hanash hanash hanonshin qal ra'aytu aliya mori ali yudahi bi kabshayn tí ń pẹran léyà pẹ̀lú àgbò méjì pẹ̀lú àgbò méjì kan faqultu lahu. ما هذا ما مواصف كن إليه فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه النبي صلى الله عليه وسلم قاملاته كما قرنا ليكم مثل قرنا ليكم طه الضوائي علي بن أبي طالب رضي الله عنه قال rí pọ́pọ́ àgbò méjì nínú ẹgbàá wa yìí pé méjèèjì tiẹ̀ ni àbí méjèèjì èsè tiẹ̀ kí wọ́n á ní tó pàkíyèsí ẹni tí ń ṣèbéèrè tó fi ń ṣèbéèrè kí n tó súnmọ́ pọ́ pàkíyèsí rẹ̀ ni pé èé ti rí tó fi pa méjì ìyẹn ni pé méjì tó pa lọ́ pàkíyèsí rẹ̀ ṣé wọn náà ló ní méjèèjì ni lọ́n ti kọ́kọ́ sí ń tó burú ọba àpá méjì ọba àpá mẹ́ta ọba àpá jù bẹ́ẹ̀ lọ ọba gbọ́dọ̀ ẹ ti ṣe ma ẹ sá mẹ́fẹ́ ẹran ṣòfò ẹ má fẹ́ ẹran ráàlì. nítorí súnmọ́ ni kọ́jọ́ pé àlè ìpàkan fúnra rẹ̀ èkejì bóòlù ti jẹ́ oníbèrè ń béèrè. wọ́n á ní anábì sallallahu alaihi àwọn ni wọ́n pọ̀ ńlá sẹ́ wọ́n sọ àsọtẹ́lẹ̀ kí wọ́n tó kú ọba àyà ni pé kí n máa pẹran léyà fáwọn fàánà ọ̀bọ̀hì àn èmi sì ń pẹran léyà fún un bí ẹ bá nàbí ti ṣe sọ àsọtẹ́lẹ̀ fún mi ìní mò ń mú sẹ. ìgbà wa yìí wọ́n jẹ́ gbà wá tí ọ̀fẹ́ fẹ́rin lẹ̀ ọ̀lẹ́. alimami Tirmidhi àwọn náà gbà wá gẹ́gẹ́ bí Abu Dawud náà ṣe gbà wá. alimami Tirmidhi wọ́n wá alimami Ahmad àwọn náà gbà wá. at wá sọ pé hàdà hadithun gharib. لا نعرفه إلا من حديث شريك بكنا نينو أنتو ونينو أنتو بوا أبو الحسناء ولون مجهول ẹni tá a dá mọ̀ ni màjòwòlù bá ti wọnú àǹtọ́gbà títì wa yóò kó bá fífẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ ǹjọ́ wa tọ́ ká máa paléyà fókù bíi kò sí nínú tẹ̀sìn fi kọ́ wa kí n máa mówó mi kí n máa fi paléyà fún bàbá mi kí n mówó mi kí n máa paléyà fún ìyá mi tó ti kú kò nínú tẹ̀sìn fi kọ́ wa. ṣùgbọ́n ní wọ́n ké bàbá àti ìyá mi wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún mi kí wọ́n tó kú nígbẹ́ mọ̀ ń fẹ́ kọ́ máa paléyà fún mi lọ́dọọdún nínú owó tí mo fi sílẹ̀ yìí ìdá kan nínú mẹ́ta dúkìá mi mo ṣe ní wọ́pù fún léyà tẹ́ máa pa fún mi lọ́dọọdún kò sí wàhálà mi kò sí wàhálà mi àmọ́ wọn ò fowó lẹ̀ wọ́n á ní kí n máa pa léyà fáwọn rárá kò sínú tẹ́sí fi kọ́ wa torí tẹ́sí fi kọ́ wa ni pé gbogbo ìjọsìn tẹ́ni tí ò tí kú ọba sí kọ́ máa rántí ara rẹ̀ ṣé fúnra rẹ̀ ni kò sí nínú ìlànà àwọn sẹ́lẹ̀fù sọ̀lẹ́ ike kí wọ́n ṣe ìjọsìn kí wọ́n á pa àwọn bun òkú ní ládàá rẹ̀ pé gbogbo sọ láti mọ sí o bá ń bun bàbá mi gbogbo kùránì tí mo kí o bá ń bun bàbá mi gbogbo mọ́sálásí tí mo kọ́ o bá ń bun bàbá mi àà bàbá rẹ̀ kọ́kọ́ tiẹ̀ kó tó kú. o lè kọ́ mọ́sálásí kó o kó dindi rẹ̀ ṣe sàrà fún bàbá rẹ̀ bàbá rẹ̀ ọgbà ládàá rẹ̀ ló dindi torí pé kò sóun lọ́kọ̀ pẹ̀lú wẹ̀ wáyé o kó wá sọ pé lọ́dọọdún yóò máa paléyà fún bàbá rẹ̀ nínú owó rẹ̀ kò sínú tẹ̀sìn kọ̀ wá wọn ni kó máa pa tiẹ̀ ṣùgbọ́n o lè mú bàbá rẹ̀ àti màmá rẹ̀ tán ti kú láǹfààní nínú ládé ẹran rẹ̀ tọ́ba pa wọ́n sọ pé ẹran tèmi ni àti bàbá àtìyá mi àti gbogbo ará ilé mi bàbá àtìyá mi tó ti kú wọn gbà ládàá mbẹ́ mọ pé kó apá odidi ẹran kó ló fi sọrí pé ọ̀pá fún bàbá rẹ̀ ọ̀pá fún ya rẹ̀ lẹ́ran ti pọ̀ ńlẹ̀ ọ̀pá fún ọmọ rẹ̀ tó ti kú ọ̀pá fún ìyàwó rẹ̀ tó ti kú gbogbo eléyàn sínú tẹ̀sán fi kọ̀ wá. eléyìí ò jẹba ẹgbàá wáyé kò fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ẹni tó bá paléyà tó fi ẹnìkan nínú àwọn èèyàn rẹ̀ tó ti kú tó fi sínú pé ẹran léyọ̀n àti tiwọn ni olú ẹlẹ́dàá yóò fún wọn ládàá ilé ìjọba ìta fẹ́ dúró lónìí abẹ́ Allah azza wa jal kọ́ran wa lọ láti gbẹ́sìn wáyé kó sì jẹ́ ká máa fi dáǹgbọ́ yìí ká máa fi ṣe wà wò subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹsẹ̀ kọ́ ọmọ.